والنامصة والمتنمصة والواشمة والمستوشمة والمتفلجات للحسن ọlọ́run bá gégùn fún obìnrin tí ń bá wọn ṣe attachment tó bá ti jẹ pọ́kùnrin náà lọ́ọ́ bá wọn ṣe ọlọ́run gégùn fún ẹni tó wá tọrọ pé kí wọ́n bò ń ṣe ọlọ́run gégùn fún náà bákan náà ọlọ́run tún gégùn fún anamisọ ẹni tí ń bá wọn dín irun péńpéjú kù tí ń bá wọn dín kù tí wọn kà kún pé ń bẹ nu bí beautify obìn pípé kí irun èyí tó wà ní ibi ojú rẹ̀ lókè ojú rẹ̀ kọ́mọ́pọ̀ ẹni tí ń bá wọn dín kù ọlọ́run gégùn fún un alimutanamisa ẹni tó ní kí wọ́n bọ̀ ń dínkù ọlọ́run tún gégùn fóun náà alwashima ẹni tí ń bá wọn fín ara wàlmùsítàwùsímà àtẹnudú tọrọ kí wọ́n bọ̀ ń fín ara abẹ́ rẹ̀ òun náà ní làtàǹkọ sẹ́ẹ̀kẹ̀ ọlọ́run gégùn fẹ́ni tó bá ti bẹ́ẹ̀. almutafallijatu lilhusn àwọn obìnrin tí máa gbé eyín wọn kó lè bá a pè jí kó lè bá bíútì ọlọ́run ọ̀dà pípé yín rè ó pèjì òun wá pé kí wọ́n bò ń fáìlì ẹ̀ tí ó fi pèjì ọlọ́run tó gbégun fún ẹni tó bá wọn sí àtẹni tí ṣe fún. tẹ̀fọ́ wá béèrè pé kí ni aburú tó wà ń bẹ̀ tí wọ́n fi gégùn fún wa aburú tó wà ń bẹ̀ tí wọ́n fi gégùn fún wa àwọn olùmọ̀ wa ní atẹ́dílìs fífi dúdú fi pe funfun fáwọn èèyàn ìjàmbá ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ torí pé ń bẹ nínú àwọn ọkùnrin tó ṣe pé ń ṣe ló fẹ́yàwó rẹ̀ nítorí pípọ̀ tí irun orí rẹ̀ pọ̀ lójú rẹ̀ ó sì ń bẹ nínú wọn ẹni tó ṣe pé fífẹ́ tó fẹ́yàwó rẹ̀ ọ̀fẹ́ nítorí bí bíútì tójú rẹ̀ bíútì látàrí pé irun ọ̀pọ̀ ní gèǹgèrè jù rẹ̀ ni ó sì ń bẹ nínú àwọn ọkùnrin tó ṣe pé ó fẹ́yàwó rẹ̀ nítorí ẹwà èyí tó rí lára rẹ̀ látàrí fínfín tí wọ́n fín ara rẹ̀ ó sì ń bẹ́nu ẹni tó ṣe pé pípèdí téyìn rẹ̀ pèdí ló fi fẹ́ gbogbo ètò bá jẹ́ natural nínú àwọn nǹkan wọ̀nyẹn ọ̀dà àmì ìtọ́jẹ́ pé kò natural wọ́n kàn fi parọ́ ni Islam ọ̀faramọ́ nítorí pé ń bẹ nínú fífi dúdú fi pè funfun fáwọn èèyàn èyí tí ṣe jàǹbá káwọn mọ̀ ò kìí ṣe irun lásán tí wọ́n bá fi kúrun lọ́lọ́run gégùn fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ àti ẹni tí wọ́n ṣe fún o gbogbo tó bá fi kúrun kò bá jẹ́ ìrùkẹ̀rẹ̀ ni wọ́n fi kúrun kò bá sì jẹ́ pé okùn ni wọ́n fi kúrun tó fi gùn kò bá sì jẹ́ pé òwú ni wọ́n fi kúrun tó fi gùn àbí rọ́bà ni wọ́n fi kún tó fi gùn ọlọ́run bá gégùn fún gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ eléyìí lè tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ yàtọ̀ sáwọn ẹni tó sọ pé irun lásán ni torí pé àdìsí ọ̀dárúkọ ọrùn yàtọ̀ sí nǹkan mi gbogbo tó máa fi kùn un. tọ́ tẹ́lẹ̀ ìbá rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn obìnrin pé kí wọ́n dínà sí fífi nǹkan kùn un wọn. sílẹ̀ ìwà túmọ̀ sí pé a lè fi rọ́bà dírí a lè fòwú kórun rárá o ẹ lè fi rọ́bà fi wé irun yín ẹ sì lè fòwú fi kó o lópin ìgbà tí òwú àti rọ́bà yìí tẹ́ ẹ bá fi kún irun yín gùn ju bó ti ṣe máa lọ nítorí pé àwọn tí máa wọn dirí tí wọ́n bá mú abala bì kan tí wọ́n rí kó kúrú díẹ̀ ìgbà míì wọ́n máa gé òwú àbí irú rọ́bà yẹn wọ́n tún máa fi sọ̀pọ̀tì ẹ̀ tí yóò tún fi gùn ju bó ṣe gùn lọ́wọ́ wàá wé papọ̀ ẹ máa ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe wọ́sùlù èyí tí mú kún ọdẹ ẹni tó lọ ń gégùn fún un eléyìí tó túmọ̀ sí kí èso tiẹ̀ ti dáa jù gan fóbìnrin bíi kí wọ́n bá kórun rẹ̀ tí wọ́n máa fọwọ́ kó tẹ́lẹ̀ pé wọ́n kírun bọ́nú oorun kó ló ti dáa jù torí tó bá fẹ́ sàlù àlá kò ní problem tó bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà kò ní problem yàtọ̀ sí tọ́lá fò wúdì kọ́dà kó ṣe pé wọn ò fi kùn àbí wọ́n fi rọ́bà kó kọ́dà kó ṣe pé wọn ò fi kún gógùn rẹ̀ torí pé ọ̀kọ̀ọ̀kan nínú nǹkan méjèèjì yẹn kò ní jẹ́ kómi ó lè dé ibi ìsàlẹ̀ ẹrun kò ní jẹ́ kómi ó lè kan gbogbo orun kọ̀ọ̀kan pàtàkì jùlọ tó bá fẹ́ wẹ̀wẹ̀ kan nínú àwọn àwẹ̀ ẹ̀fẹ̀. Allahu alam. Aleykum salaam. wọ́n ní ìwẹ̀ jánábà tó yàn wẹ̀ tí yàn lè fi gbé alukur'an bẹ́ẹ̀ ni torí pé ìwẹ̀ tó wẹ̀ àlùwà láti wà nù ẹ̀ kódà kó ti kó sàlùwà lánú wẹ̀ yẹn lópin ìgbà tó bá ti pé ńgbà tó wẹ̀ àtìgbà tó ń wẹ̀ lọ́wọ́ lẹ́yìn ìgbà tó ti tábà ó tún fọwọ́ kan bẹ́ẹ̀rẹ̀ mọ́ àlùwà lánà ti wọnú wẹ̀ yẹn ọwọ́ nǹkan tó kà sẹ́kù ní kíkọ́ yọnu kó o mú tó o bá sàlùwà lánà tó o ti yọnu tó o ti fi mú àlùwà lánà ti wọ̀ bẹ̀ sọ̀rọ̀ tó bá ti wẹ̀ ìwẹ̀ tó fún un tálù àlá tó fún un ó lè fi wẹ́rẹ́ kó lọ fi kírun ó lè fi di alukurani mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà maaleykum salaam. Sọláàni. Ìfúnkìlẹ̀ fẹ́ lò fún báwọn obìnrin yẹn àkókò àfikún ni wọn ò lòlò kò sínú àdìsí yẹn pé wọn lòlò. béèrè béèrè tí wọ́n fẹ́ béèrè. mo fẹ́ gbé ṣe àyè òun lè ṣe àyè máa ń gbé àwọn. ọjọ́ ọ̀dùnnú oṣù tó burú mẹ́nu òfin pé kí àwọn obìnrin tóbìnrin wọn máa dá wákà wọn máa kọrin ara wọn láì sọ̀rọ̀ sọkúsọ láì wéwèé kówèé oṣù tó ti jẹ́ kóbìnrin tóbìnrin kọ́dà kò tún burú wípé irú nǹkan ìdùnnú bá kí wọ́n tún máa lu sákàrà láàrin ara wọn islam ò bínú sí gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ láyé anabi sallallahu alaihi wasallam kí àwọn èèyàn ń gbé obìnrin lọ sílé ọkọ wọn á dákẹ́ àní ẹ̀sìn dákẹ́ báyìí anabi sallallahu alaihi wasallam kọ́ wọn ní tí wọ́n máa wípé ataynakum ataynakum walau lal ursu ma ataynakum àwa abayin àwa abayin tí ọba sì ti yàwó ni ẹ̀ ti rí wa kí ẹ máa kọ́ lórí lẹ́yìn tó eléyìí túmọ̀ sí pé òfin ọlọ́run wọ́n gbà yí pé tó bá dọjọ́ dùnú ká dùnú wọ́n gbà pé ká dùnú tó bá dọjọ́ dùnú. torí ẹ̀ lànà bisalòlá àṣìlá ti sọ fún abubakar gbàtà abubakar ní amizmaru shaitan fi bayti rasulillahi sallallahu alayhi wa sallam tí fèrè ìṣúlẹ̀ fẹ́ máa fan nílé ànábì sallallahu alayhi wa sallam yẹn ni pé orin tẹ̀ ń kọ́ torí gbogbo ìjọ kọ̀ọ̀kan ló lọ́jọ́ ọdún tiẹ̀ wa hadha ìdùnà ọjọ́ ọdún tiwa ni. ṣùgbọ́n o Eid la yuhallilu harama wa la yuharrimu halala. tonti kọjọ ọdún ni ọjọ́ ọdún ni kò ní sọ̀ntọ́jú ìwọ̀dẹ̀ tọ́ o gẹ́gẹ́ bí òsì ní sọ̀ntọ́jú ẹ̀tọ́ di èèwọ̀ sọ̀ntorí délé yìí àmọ́ sóòfin ọlọ́run síbẹ̀síbẹ̀ náà àmì lẹ́yìn òtúmọ̀ sí pé rí bẹ́ẹ̀ fẹ́ni tí ń lu bàndírì lọ́kùnrin o mo rò pé yé torí pé ìyàtọ̀ wà láàrin méjèèjì náà. Thank alhamdulilayi ẹni tó sọ yìí pé kí Ramadan àwọn tó dé o máa mu tí o máa ń ṣe zina ẹni tó lọ́n sì pa aláṣẹ pé kó gbààwẹ̀ làwọn tó gbàgbọ́ lódodo tí òun náà wọ́n bọ̀ ń wí á sọ pé ṣé ó dùn mọ́ pé tó o bá kú kọ́ wọ́n ná torí pé wọ́n wọnú yá yọ lẹ́dínà káfọ̀rù lérò rẹ ìwọ́ wọnú àwọn ẹni tó ṣe kèfèrí lérò rẹ kama ìgbé ẹ̀ṣẹ̀ bí ọtí mímu bí ìzìnà ṣíṣe lábẹ́ òfin Ọlọ́run kò sọ yẹn di kèfèrí lópin ìgbà sẹ́ni tí ń bá ń ṣe tí ọba sọ pọlọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún tó bá fi lè sọ pọlọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún káfà ó di kèfèrí mọtò bá mọlẹ tí ń ṣe kọsọ di kèfèrí mùsùlùmí lọ náà tó mùsùlùmí tó jẹ́ èèyàn Ọlọ́run bá wí tí ó bá tún gbààwẹ̀ ó tún fi tó burú ó tún fi kún tó burú jáì torí délé ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn wà tó ṣe kí wọ́n mọ wá wá wí torí kí wọ́n má bàa sin lọ́hùn wọ́n mọ wá wá wí torí kí wọ́n má bàa ṣetọ́ lọ́hùn òun ò lè gba àwẹ̀ nítorí pé òun máa ń ṣe zùnà káwé tó dé òun ò lè gba àwẹ̀ nítorí pé òun máa ń mutí káwé tó dé ẹ̀ ṣe bí mùsùlùmí náà sì ni ọ́ mùsùlùmí tó jẹ́ èèyàn ọlọ́run ọba bọ̀ wí túbá látòrí àwẹ̀ tẹ́lẹ̀ yìí lọ kọ́ jẹ́rú ọlọ́run tó tọ́ wàláhì ẹni bú ni ẹni tí ń mutí wàláhì èèyàn burúkú ni ẹni tí ń ṣe zìnà nítorí pé gbogbo ẹni tí máa ń ṣe wà yẹn òun gangan fúnra ara rẹ̀ tó bá ronú yóò rí pé ìbàjẹ́ ló ń ṣe torígbà tó ń mutí tí ń dùn mọ́ ayún màtó bá fi dìde ńbẹ wọn náà ló ti máa tọ ara kéwú àgbàlagbà ọmọ arún tọ a'udhu billahi minash shaitanir rajim kágbàlagbà ó sùn kọ tọọlé a'udhu billahi minash shaitanir rajim kí gbogbo ètè ó ti di jẹbẹjẹbẹ láì tí dàgbà débì kan torí gbogbo àwọn ẹ̀yìn wọn ti pè àwọn iṣan tọlọ fi de ètè mú. sáwọn ọ̀mùtí òun ẹ̀rí pé máa sọ̀rọ̀ alẹ̀ ní lọ́jọ́ láì sí gbogbo wa di pọ̀. sínú ẹni tí ń ṣe kí ni ń máa ń bẹ̀ náà rí wàláhì ọ̀bùn ní ìbàjẹ́ sí i. ìgbádùn ìṣẹ́jú márùn-ún àbámà ìníyẹ ọjọ́ ni wàláhì ẹ wá wo ọlọ́run ọba wa ń kò sí nǹkan kan tó ṣe léèwọ̀ fún wa àbí kó fi nǹkan míjà rọ rẹ̀ ẹnì kan ọmọ mutí oríṣiríṣi àwọn omi tó dùn tó dùn tó dùn ó ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ dákun torí tọ́lọ̀ Coca-Cola bó ti jẹ́ pé téèyàn bá mú ìyàn ọmọ ogun fẹ̀ gbòòrò láàrin rẹ̀ àtọ́tí kan ọtí ọtí ọtí ọtí ẹ̀yin lẹ́mú kọ rẹ̀ ẹ dákun ìwo lọ́ọ́ dáa jù kí òun kó kù kó gúnfẹ̀ ó kúkú sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kó wá mú etí ọmọ tó ara láì mà. Viju milk àtọ́sí ẹ̀rọ̀pẹ̀ wo ló wúlò ẹ̀yin náà ò Viju milk. Sontori ti ilé gbogbo ń tọ́ da ni kéèyàn ọmọ ọmọ jẹ̀mọ́ ẹja sọ́ra fún tí ọ̀dà. Ìyàwó rẹ̀ tó jẹ́ pé tọ́ba ti wọlé ó tilẹ̀kùn sẹ́nìkan máa ń gbé ọ̀nà fún títí <coughs> bá kó sí ọlọ́nà fún ní ọlọ́ha dànù torí pé ìwọ ọ̀yọ́léwọ̀ oṣù lọ́rọ́ obìnrin olóbìnrin má lé ó tilẹ̀kùn rẹ̀ rò ó ní kíyàwó rẹ̀ ó súnmọ́ bí ó wojú rẹ̀ rò tó o bá rọ́ọ̀ṣì rẹ̀ wọlé ọmọ ọgbẹ́ ẹnìkan ṣẹ́kù wá kan dàn èmi ọmọ wá kan bí ọ̀daràn mọ́ra rẹ̀ lọ́daràn àbí ọmọra rẹ̀ tó bá ṣe zina sẹ́nitọ̀ kó tètè lo òrombó àti parasitamọ́ọ̀lù àwọn náà di medical doctor òjijì òrombó àti parasitamọ́ọ̀lù ni ó lo tó wọ́n ṣe zina sáyẹn lọ́ba fóònù hello pétánu kólúkẹ́ni kólúkẹ́ bá wò pé wọn ọ̀fẹ́ rí nǹkan mọ́ pé àbúrò yẹn fẹ́ dàrú ni ìyàwó rẹ sọ pé òun rí nǹkan oṣù ma sọmọ kó tún forí kalẹ̀ fọlọ́fẹ́ alihamudulilayi wọn náà di bàbá bọ̀ nù àmọ́ta ni bàbá ó fo títí náà tó ń torí délé yìí ẹ ṣọ́ra fún tí ọ̀dà náà aleykum salaam. nípa ṣẹ́rí táwọn ọ̀rọ̀ máa ṣe fún wa nípa àwọn àdéhùn ṣé ó tó fún wa ní àtúnṣe ẹ̀rí. ẹ̀ tó bá kó lùmọ̀ ló ṣe tó bá kó lùmọ̀ ló ṣe. ترك الشرح ìtumọ̀ rẹ̀ ní استنباط استنباط الأحكام wọ́n máa mú àwọn òfin jáde látara nǹkan tá à ń sọ ẹ̀yin náà ọlọ́run fi ní sense of reasoning ìgbà tí wọ́n máa ń wí tẹ́yìn náà ní kí yes kẹsẹ̀ wí náà ni ó tún àdìsí yẹn ni wọ́n máa rí pẹ́àsì wọ́n wá sọ pé àdìsí tọ́ka sí tọ́ka sí tọ́ka sí náà. maaleykum salaam. orin ni orin ni àmọ́ bá àdìsí. إيه تاركا لصلاته إن الصلاة لتشتكي وتقول في أوقاتها الله يلعن تاركي إنتم الدعم أسدادك أنت باكين الله لعنة نعم أسدادك أنت باكين àbí àdúgbò sọlọ. àwọn òfin ṣẹ̀rí àfihàn pé ní tí ìbá ti kírun ọlọ́run lànà rẹ̀ ẹni tí ń kí gàtí ń lọ́la ọlọ́run làánà rẹ̀ fawailun lil musallin alladhina hum an salatihim ẹni tí wọ́n máa pẹ́ kírun ọlọ́run làánà wọn kátó wá pé ẹni tí ẹni tó bá pẹ́ sí ọlọ́run làánà rẹ̀ náà. Hmm inshàlá ìrun wọn gbà ṣùgbọ́n nǹkan tí adéṣin tọ́ka sí ni pé kéèyàn ọmọ tó bẹ́yìn náà sáré ẹsẹ̀ yìí ìyẹn ni kó òpó méjì wà ní mọ́ṣáláṣí ní ìsìn òpó òpó òpó tá a máa ń ṣe sínú mọ́ṣáláṣí yẹn so òpó kan wà báyìí òpó kan wà báyìí wọ́n wá tò sí àárín òpó yẹn lẹ́yìn tò sí kọ̀tọ́ kódà ẹ̀kẹ́ tó bóyá wájú rẹ̀ àbẹ́yìn rẹ̀ nítorí pé sáfù yẹn anabi sọlá àṣẹlá kọ fún wa láti máa tó bẹ́ẹ̀ nínú analysis táwọn olùmọ̀ọ́sẹ̀ wọn níbi ẹni sáfù àwọn àlìjẹ̀nu àwọn àlìjẹ̀nu táwọn náà fẹ́ kírun ìgbà wọn máa dúró sí mo rò pé yìí táwọn wíyé tó nínú nínú sẹ̀ríà tó bá kọ́ kọ́ mọ́tíláṣí wọn ti pole pole pole sínú rẹ̀ tó àárín pole méjì yẹn mọ́tò síbẹ̀ nínú kọ́jọ́ pé wájú lẹ́yìn wà àbí ẹ̀yìn àmọ́ páàrin méjèèjì ń la àmọ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ la yẹ kù sí inṣàlá kò sí problem torí yajuzu lil udri máa la yajuzu li ghayri al udri subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa an astaghfiruka. Thank you.